من أطع الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أجابتكم على رمضان رمضان تشكر أنا أقول شكرا على orin tó ga jù ní ọlọ́run ọba ṣe fún ìrìn àti ẹ̀yẹ òun náà ti pé ọlọ́run ọba sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run kọ́lá fún kan àti ẹnì kí á jẹ́ mùsùlùmí ọlọ́run kó ṣe wá ní orí àbùjá ńlá pẹ̀lú sábàbí Islam orí ẹlẹ́ẹ̀kejì tí a lè má dúpẹ́ òun náà ni orí pé ọlọ́run bá fi wọ́n lọ́kàn balẹ̀ ní agbègbè tí a wà nídìí tí ọlọ́run ọba ó sàlẹ̀ fún ọkàn balẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn ààyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ lọ́rọ̀lọ́gbà àkọ́bára bí ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Òun rẹ̀ lẹ́ẹ̀kẹta, òun láàrin pé ọlọ́run ọba fún wa ní àlàáfíà. Àlàáfíà rẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́kùnbá máa tàbí fún ẹ̀. Gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́kùnbá fún wa ní àlàáfíà àwọn onímẹ́tẹ̀ẹ̀ta yìí o náà ni àwọn orin tó jẹ́ ìṣówà níwájú gbogbo àwọn pátá yẹnyẹn gẹ́gẹ́ bá wọn àbá àti sọ̀kún wọn àwọn orin tó wá kù náà ọlọ́run ṣe gbogbo ẹni kàtí àfi ní ọmọ ọlọ́run wọ́n ṣe ní kàtí àfi ní ìgbìmọ̀ lórí wa kó máa ní kó sí ọmọ ìyẹn kàtí ó pẹ̀lú ọ̀pẹ̀lọ́ àwọn tó bá wa sọ̀rọ̀ títí àsìkò yìí Ọlọ́run kó sọ́rí ọ̀run rẹ̀. Owó ìrìn tí máa máa bá wọn tọ́. Ẹ̀yìn náà kí ẹ máa gbọ́ ọ̀rọ̀ púpọ̀ náà ní àgbọ̀lẹ̀ ọ̀rọ̀ náà. Àti máa fi ní kọ́ọ̀dù kọ́ ọ̀rọ̀ lòṣù wọn náà sọ. Tẹ̀síri a ṣe ní àná, ó ṣàlàyé nínú ṣúwọ́rọ́ fi lúùfù Quran 12 àyà 108 ó sàlàyé fún wa nípa wípé ọlọ́wọ́n bá sọ fún òjíṣẹ́ wípé sàlàyé ìlànà rẹ fún àwọn ènìyàn tó fún ọ wípé eléyìí ni ojú ọ̀nà àbí. Nínú àwọn ojú ọ̀nà mìíràn, òní ábí ní ìlànà ọ̀fìn. Ìyẹn ni pé ojú ọ̀nà tọ́lọ́mú tó sànà bí òní àdá wà sí ìlànà ọ̀fìn. Ìpèsè lọ síbi ìṣùjọ́lọ́run. Ọ̀rọ̀ náà, owó dábàá máa pèsè lọ síbẹ̀. Ọlọ́run kan máa jẹ́ Tọ́lọ́ jẹ ká máa pèsè lọ sí ọ̀yẹ́ nìkan yàtọ̀ sọ́lọ́run. Lẹ́yìn wá gbà náà, ó wá sọ pé èmi o, ara wà máa lè tàbá ní àwọn àgbà sí ìrọ̀sì. Èmi o àti àwọn tó ń tẹ̀lé ni, àti lórí nǹkan kan, torí ẹ̀lọ́gbọ́n wá ní ìtìsọ́ọ̀sì lọ́dọ̀ àwọn olùbàràdà ó ti alàbà sí ọ̀síwájú àfi lórí ẹ̀rí tó kílẹ̀ dáadáa òun náà ni èmi àti àwọn sọ̀háábà tí wọ́n tẹ̀lé ní orí ẹ̀dá wa lọ́pẹ́ pé nínú ẹ̀sìn wa àgbọ̀dọ̀ má máa gbọ́ fáàmù sọ̀háábà ògbọ̀dọ̀ má ti bẹ̀ àti dáàbò sílẹ̀ ọ̀gbọ̀dọ̀ jù òun náà ni pé lọ wà lórí àìsìnkáwà wà súnmọ́ àfi lórí kí ni ara àwọn mùsùlùmí sọ àgbóyé àwọn sọ̀hábà ìdí àfihàn àwà tí ó gbọ́dọ̀ dúró lẹ́nu ìlú. Owó dáwà wọ́n gbọ́yé pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Jẹ́nì kan bá ti wá takò bẹ́ẹ̀ láti kọ́ máa wà lórí ìlànà súnà. Ah, ah, ah, kò sí lójú ọ̀nà òjú dáadáa tí bá ti takò kan nínú ẹ̀rọ abẹ́ àpòlítí sálọ́mọ takò yìí àwọn ni àwọn òsì lójú ọ̀nà ọ̀hún. àti ẹ̀rọ ọ̀nà ọ̀dẹ́ kọ́ àwọn òsì takò àwọn míì ẹ̀yọ kan tó takò tó kọ níwọ̀n yẹn táàbí kìtáàbù fi jẹ́ ìmọ́lẹ̀ táàbí súnà fi jẹ́ ìmọ́lẹ̀ táàbí fáàmù kí ni àwọn sọ̀hábà àmì sunnati wal jama'a. àbí tí bàbá búkú láàrin náà fún ayé pé èmi ó máa pèpè àtàwọn tí wọ́n jẹ́ àwọn sàhálà ní lọ́sọ́ ní àmì oúnjẹ àti kílọ̀ àlùwà àbẹ̀fọ́ ẹ̀mí ìtọ́jọ́ pé ìpínlẹ̀ ọlọ́wọ́ ní káàkiri ní olùjọ pé ṣùgbọ́ ààrùn ọwọ́ ní mani lórí ìjọsìn káwọn ọmọ ni òun náà ti jẹ́ ní àwọn ọ̀nà ń jẹ́ síwájú wọn àjẹ́bí èèyàn tí ó sì jẹ́ ọkùnrin. Ìjọjẹ́ yí jẹ́ àwọn tó jẹ́ èèyàn yìí, àwọn bá tí ó jẹ́ ẹni títí ìlú tó jẹ́ olú ìlú tó jẹ́ ààyè tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń gbé ìyàtọ̀ sí ìmọ̀ sí èèyàn ibẹ̀ ni àwọn tó abáfẹ́ èèyàn ló ti ṣe tá a fẹ́ ránṣẹ́ sí ìjọba ti máa ń ránṣẹ́ sí wọn. tó lọ́kàrà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ní ẹni tí ẹ jẹ́ kékeré ẹjẹ́ rìn káàkiri orí ilẹ̀ rẹ̀ ẹ lọ wo àwọn àgbẹ̀yìn àwọn tí wọ́n ṣáájú àwọn tí wọ́n fi ọ̀rọ̀ àwọn àgbẹ́bí ọlọ́run ọba nírọ́ ọlọ́run adékòyí wa pé ilé ìgbẹ̀yìn olólórí fún àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run alẹ́ ilé ẹjẹ́ kéde rí ẹgbẹ́ làákà ìlú láti mọ ọlọ́run ọba tó àti àwọn gáàrí ilẹ̀ sí ìdí ní àná òun náà nìyí òkìrì wa tó ní ọmọ ọ̀rọ̀ ní àyà one hundred and não sabe que nós somos prontos. Volta a voar. Não. أنهم صدقوني وظنوا أنهم قد كذبوا جاءهم رسولنا فنجي من تشاء ولا Ọlọ́run bá tí ọlá ẹgbà ó ń ṣàlàyé fún wa nínú Súrọ́sì Yúsù, Quran 12, Aya 107. Ọlọ́run àtà ìdàkẹ́ àtàbùsù. Àtà Ìjọba bá bẹ́ kí oye wa nínú ayà tí ó wà níwájú wa yìí. Òun náà ni Sunnatullahi. Ìjà wá sí Arúsùn. Òun náà ni ìlànà tọ́lọ́wọ́ ọba gbé kalẹ̀. Ó ti ní lánàá tọ́lọ́wọ́ ọba gbé kalẹ̀ ní gbogbo nǹkan pátá yányán. ìlànà ọlọ́run wá ti wà ń bẹ̀. Tá a ọlọ́run ètò ọlọ́run, ọlọ́run kápá pé kọ́kùnrin ó máa jùlọ. Ṣùgbọ́n sọ pé kí ni obìnrin náà máa ìdáǹgbé ìfẹ́ ọlọ́run wá ti gbé àwọn ìlànà kan ìlànà kalẹ̀ lé. àtọ̀dọ̀ ọlọ́run ní rẹ̀ mùsùlùmí. Òun gbọ́dọ̀ retí owó àwọn ọmọ pé ìlànà ọlọ́run tó kí ni owó ò lè rọ̀ láti ṣòro. ìlànà ọlọ́run ti wà lórí gbogbo nǹkan pátá yányá torí ẹ̀ ọlọ́run ọba ò lè má máa sọ ìlànà rẹ̀. ìlànà ọdẹ sọ fún ọ yìí ọ̀nà àmì súnmọ́ tó lọ yìí àlàá dá àwọn ti rọ̀ sọ. ìlànà ọlọ́run ọba lórí ìpèpè tí àwọn òṣìṣẹ́ wọn máa ń pèpè táwọn òṣìṣẹ́ bá fẹ́ pèpè orí ìsìn ìlànà tó wọn bá wọn á sọ ìkẹ̀kẹ̀ wọn bá bẹ̀rẹ̀ dá wa àwọn tí ó gbà fún wa ẹ̀ẹ́sẹ̀ àwọn ẹni àwọn ẹni ńlá ní ọ̀pọ̀ta fún wa àwọn tí ó tó lọ́wọ́ ẹjẹ́ àwọn ẹni ńlá àwọn ní ọ̀pọ̀ta àwọn tí ó wà máa gbà fún wa àwọn tí ó rọrùn èyí tí èsì àwọn ọgbà. Tí àgbà bá wọn ní alágbàgbà, kí ara tu àwọn ẹ̀jẹ̀ kéde lọ́wọ́ bá ti gbà, lọ́wọ́ bá ti gbà, tí pẹ́sẹ̀ntì bá ti gbà, kí lọ́wọ́ kù. Ètò dáwọ́ àtọ́lọ́rùn yẹn àwọn eléyìn olùkọ́kọ́gbà èèyàn kékeré lè tàánú wọn ní lẹ́ta o yóò tún jẹ́ ìrànlọ́wọ́ díẹ̀ fún ẹsìn o ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ pẹpẹ wò nígbà tí ní ọ̀dọ́mọ̀ mi

ìyẹn ti pé ọlọ́run máa tọ́lá ẹ̀yà ó ń ṣàlàyé fún wa pẹ̀lú ìlànà tó jẹ́ jẹ́ ọlọ́run ọba òun náà ló gbé ìlànà náà kalẹ̀ tọ́ ó ti wáyé pé ọ̀rọ̀ kan ti wà wájú torí pé àtàkùn náà tó máa jẹ́ ọ̀rọ̀ ti wà wájú òun náà ní pé àwọn tí wọ́n já àwọn òṣìṣẹ́ yẹ̀dùhùn àkọ́ọ̀mọ̀ wọ́n máa pè àwọn èèyàn wọn wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n títí nígbà tó bá tó wá sùn wọn ìtàí àtà àsọ̀kún wa lẹ́yìn nígbà tó ń sọ sí ní pé bá a làgún èrìjà

Tọ́bí dáwọn tí lọ sí Màdínà, ẹni wọ́n Màdínà, ó tún wá ń fẹ́ púpúrọ́ kó ò tún gbà ní ìrùlẹ̀ ní àwọn ọgbà fún. Ó máa jẹ́ mọ́kù ìkọ̀dọ̀ àwọn ọgbà fún. Àwọn ìrọ̀lẹ́ ọjọ́ ti kí lọ sí ìjọba àpòmù. Tọ́lé bá máa ga ààrẹ ìdúró yìí pé ààrẹ ilé ìwò ṣe náà ti gbà. Tọ́ọ̀tì náà ń gbà. Èyí tó wọ́n dàbẹ̀ nínú ohun ọgbà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tọ́ọ̀tì ìyẹn ló fi jẹ́ wípé olówó àwọn ọmọ ẹ̀ta rẹ̀ fún àbí ti máa ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba tó dájú lọ nìyẹn wọ́n ṣe dáwà ṣe dáwà dáwà àwọn àwọn kan máa ń gbà èèyàn díẹ̀ péréte oní ọgbà ọ̀pọ̀lọpọ̀ kan wá ní gbà tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀gbà yẹn àwọn òṣìṣẹ́ wọ́n wà á ti wá inú ti ọ̀pù káyáyá nípa wọn. Ah, àwọn ilé ìwé pa wọn rí pa wọn. Ọlọ́pàá ti sọ bẹ́ẹ̀ ni pé báwo òṣìṣẹ́ bá a ti máa ń ṣe ní ẹ̀. Ọlọ́pàá ti ń bá ní ọlọ́pàá ti sọ bá mi bíi ìlànà àwọn lórí àwọn òṣìṣẹ́ ń jù lọ. So, uh, Àyàtọ̀ àwọn àjò ayé àbí lábùú ní tó wà wájú wa yìí. Wà lọ́nà ànáhùn bọ̀dì kú di gbogbo. Àwọn nǹkan tí bẹ níbi bí àwọn nǹkan mẹ́rin. Alákọ̀ọ́kọ́ wà lọ́nà wà ò ti mẹ́mẹ́ òṣìṣẹ́ láàrin. Wà ò ìjẹ̀ máa. Ẹlẹ́ẹ̀kejì dọ̀míru um annahu ìgbẹ̀ǹgbẹ̀ yẹn olùmẹ́lò olùmẹ́lò ẹlẹ́ẹ̀kẹta annahu kọ̀dìkúdì yìí òun wá ní nǹkan tó jẹ́ wípé bá ìlú rẹ̀ lámìlú sáàmà wọn ọ̀dá kọ́ kí ni ó ẹjọ́ jẹ́ bá ìlú a sì gbọ́dọ̀ wà sáàìlì jáde pé ta ni sáàìlì tí ń bẹ nínú kúdìdú kágbọ́nwájọ́ ń sọ̀rọ̀ wáhùn ìgbàmára à òun wá mà bẹ̀. bàbá mi kàn mẹ́rin rẹ̀ ọ̀dọ́ ọkọ̀jọ́ aláwọ̀ tó nǹkan mẹ́rẹ̀ yìí iṣẹ́ ńlá nínú tẹ̀sí ìdí ayàtà fẹ́ túmọ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kẹ́rin náà kúdìdú òun ni ọ̀rọ̀ kí ni ọ ẹlẹ́ẹ̀kejì ìrá kúdì mú oníṣẹ́dà ń bẹ tó jẹ́ wípé dáà ni ó gba ṣẹ́dà àwọn ajẹ́ kí ni ọ kúdì mú tí ó gba ṣẹ́dà báyìí àwọn tó kà tí ó fi ṣẹ́dà òun náà ni àbújá sàrúkà bẹ́ẹ̀ ìyáfá ní màdínà ìyáwó àmàdínà ni ìyáwó àwọn méjèèjì tó lọ lábẹ́ rẹ̀ àwọn sì mú náà kábẹ́ ìpè ní áṣì wà ní àpá mi. sọ áṣì àti ìṣúgbà ìpèjì rẹ̀ àwọn jẹ́ àná kábẹ́ wà ti sáyé wà kọ́lá fúnlẹ̀ àwọn àṣẹ. sọ tàbáwò bá ní sùn àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ní àwọn twenty ti máa ń ka nǹkan fún wa àwọn mẹ́wàá wọn ka kúndì yìí àwọn mẹ́wàá tó kú àwọn tàbí ní ọwọ́ kú sí ìkú ọ̀kẹ́mọ̀ ẹ̀ ìrá kan wà ṣáàbà náà wà nílẹ̀ wọn torí jẹ́ tàbí nínú wọ́n tàbí ti ẹ̀sì lọ́jọ́ sọ àwọn àbà ní wọ́n bá tàbí sọ àbí ní wọ́n bá tàbí ti ẹ̀sì àbá sọ wípé lọ́yà Tàbí tó tàbí jẹ́ ìwé àbá àgbà nínú kẹrà. Sọ àkàrẹ tí ó ti pé ìbò ló fi gbà wá ní orímọ̀já ìlú. Òun ká kádà bú ó ká kí ní ọmú kẹrà kádà bú wá ṣùgbọ́n ó ti kẹrà fi ṣá ìgbà. Tó bá ta lọ́dọ̀ ìkánná àwọn sàkárọ̀ Nínú ọgbà náà, ó náà wá ní pé ìyàwó Aisha, rọ́bí ọlọ́wọ́ àmìrà kọlọ́run kó bá kẹsàn fún ìyàwó Aisha. Àwọn ni kìrá kúdì mú nígbà àwọn àwọn ìyàwó. Wọ́n ká àwọn jẹ́ ara àwọn ká lásìkò àfẹ́kí ni ó Tí wọ́n lọ́jọ́ bẹ́ẹ̀ ló náà ní wípé àwọn ọgbọ́kìrá yẹn ló wá ní wípé ẹlá àwọn ọgbàkìrá yẹn wọ́n. Bẹ́ẹ̀ àkà fún àwọn ọkọ̀ọ́rí. Mọ̀kátọ́kà máa ń kọ̀ọ́rí àwọn tó gbàkìrá àwọn ilé àbílẹ̀ báàbì oníkòsí ìkàtọ́gbò. Àbílẹ̀ fún Màtí kí ló fà wà náà lágbèrè tó káàbọ̀ ka ọ̀rọ̀ àbọ̀wá túmọ̀ lórí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àti bí mo yá ìlú náà àbọ̀wá túmọ̀ rẹ̀ náà tó ọgbà fún ọ̀rọ̀ ni yáyà àti ọgbà sùúrù rẹ̀ kọ̀ọ̀kan olùbàjẹ́ nǹkan sí nínú ìwà torí náà Bukhari olúwàbí ìṣúra ẹ̀ òun ni wọ́n sọ fún wa wípé ìyàwó aláàbíṣà òun lọ bá wọn ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn òun náà tó jù bẹ́ẹ̀ òun lọ́wọ́ báyàwó aláàbíṣà ó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó aláàbíṣà orílẹ̀ ìjà àti ìyàwó aláàbíṣà wọn jọ jẹ́ pé ọmọ àbúgbàpè yọ ní àwọn méjèèjì ó wá ní òun lọ béèrè ààyà yìí àtà ìlà ìsáì àtà àròkùsọ kúrìtì mo ní àkúrìtì ìbúwú àókúrìtì ìbúwú ìwọlé àkàmì méjèèjì ìyàwó àìsà ní kúrìtì ìbúwú ní ìfẹsùn oríṣẹ́ dàbí ẹ máa kà á.

àti yóò clear ṣùgbọ́n ó ti lè clear sí dáadáa. Àtàrí látàrí àtàmúṣọ. Àwọn òjíṣẹ́ wọ́n ti dáwà ti dáwà tó fi bí wípé àwọn òjíṣẹ́ ó wá súnmọ́ wọ́n wá jákàn. Wàdánù àwọn òjíṣẹ́ lọ́wọ́ ní wá òyẹ wàjọ́ ní àwọn òjíṣẹ́ àwọn ni wọ́n wà ní wá òyẹ àwọn náà ni wọ́n tún ní ánàbú tọ́ oríṣẹ́ àwọn ọgbọ́gbẹ́ ka oríṣẹ́ àwọn ọgbọ́gbẹ́ ka láyé o ọdọ́gbẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan náà lọ́rùn ó gbà sùúrù tọ́ ọ̀dá ni pé wàzọ́nà rùsùlù àwọn òṣìṣẹ́ wá lérò wípé ọ́nà fún rẹ̀lẹ̀ zọ́nà rẹ̀ àwọn tàbí àìkọ̀ ló la máa tún ẹ̀lẹ́gbẹ́ zọ́nà máa ń jù rẹ̀ jù ara kẹ́kọ̀ọ́ mọ́ àgbẹ̀ náà nìyẹn zọ́nà àwọn àdúrà ti jẹ́ èèyàn ní pé ìtọ́ jẹ́ ó sì kú díẹ̀ ìgẹ̀rẹ́gẹ̀rẹ́ bẹ̀rẹ̀ ìtọ́ kọjá fifty percent nínú ẹ̀mí èèyàn kan náà pẹ̀lú ìjọba. Èkejì wọn ni àìkọ̀ọ̀lù ni pé ẹyẹyẹ ni wọ́n ti gbàgbọ́ dájú. Tàbá wọ ìtàyè àṣù yẹn, àìkàlù fún ẹbí wọn wà àzọ́ nínú ìlànà ẹ̀kọ́nù. Èmi ìtàyè àṣù ló ti tó ti tó bẹ̀rẹ̀. Òjọ́ lè fi jẹ́ mẹ́rin mọ́. Tó a ti gidi wà àìkọ̀ọ̀lù. Wọ́n ti bí wọ́n bá màdájú wípé á ń àwọn àwọn táwọn jẹ́ òjíṣẹ́ tọ́jú kú nìbú àwọn táwọn ń pè yẹn tí wọ́n gbà fáwọn àwọn náà jẹ́ náà ibùdó fáǹtì wọ́n ti pè àwọn ní kí ni òní rọ. Wàdọ́nà àdúgbò àwọn òjíṣẹ́ wọ́n gbà wípé fi hàn àyàbò pé àwọn táwọn jẹ́ òṣìṣẹ́ ọ̀rẹ́ kan ní ọ kọ́dí kúrì wọ́n ti pe àwọn ní kí ni ọ lómi rọ tòmọ́tàrà ní ibi tó lọ òun náà ní ojú ẹ̀jẹ̀ máa ló ti di ẹ̀jẹ̀ náà kò kí ẹ̀jẹ̀ ìbáná wàdọ́nà rúṣùlù kí ni ọ ọmọ rúsúlà kó ní kàdáwà rúsúlà àlèrúṣìrì kú náà tó kẹ́ ní ìrìn àwọn tó ń jẹ́ kí ni àwọn òṣìṣẹ́ wọ́n tàbí àwọn táwọn yóò jíṣẹ́ o àwọn tí jáwọn kèfèrí jáwọn wá bá wọ́n débí ló wọ́n ti pe àwọn ní onírọ́ tọwọ́ gáàsì máa lọ ẹ̀ka lọ nínú sí ìlú kádàrà tó ẹ̀rù pé kádàrà dábẹ́ fún ẹ̀ máa fẹ́ kádàrà a máa túmọ̀ sí pé ó parọ́ kádàrà a máa túmọ̀ sí pé kí ni o ó pàtó jẹ́ pé sọ́dà pọ̀ náà a máa túmọ̀ sí kí o ó sòrò ṣùgbọ́n kádàrà ló jẹ́ parọ́ yẹn tó fi jẹ́ náà lórí yẹn tó bá ti ní dọ̀ ní ìrù ìwọ̀n gíní ọ kàdábà wù ó jẹ́ gíní ọ ó parọ́ fún un tó bá ti gíní ọ sọ̀dápọ̀ ó jẹ́ gíní ọ ó sọ̀rọ̀ fún un àlejò jẹ́ sọ ọ́ ti kú àjùmọ̀ ẹni ní máa sọ̀rọ̀ lọ́dọ̀ fáwọn èèyàn wọ́n sì máa sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ ọmọ àti màkàdà bàbá ọ̀tọ̀ wa ni ká kádìdára ìtumọ̀ méjì náà lọ náà ní wá ní kádìdára lọ́jọ́tọ̀ nínú ẹ̀ lọ gàrẹ́ ti wájú kádìdára wù ó pè é ó nírọ́ ó bì láyé sọ̀dákọ̀ wù ó ṣe kí ni ó pè é ó lódodo ṣùgbọ́n kádìdára bíbí kí ni ó kádìdára bíbí yẹn ń gbé kí nǹkan yẹn ó nírọ́ ni. Sọ àìjọ yóò máa rẹ́pẹ̀ pé ilé ọ̀sọ̀ yẹ ó pè é lóní ẹran kàgbà yóò dàbí ìyàn tó ń sọ̀rọ̀ àwọn àpè ní ìran kájà bàbí ní pé kí ní ẹ ajẹ́ ìjàgbá ní ọ̀sọ̀ ọ̀rọ̀ ní ọ̀sọ̀ yẹ ó pè é lọ sọ́dà pọ̀ bí ó gbà lónìí tó kí ẹ̀ bàbá yìí. Ìgbàgbọ́ káwọn gẹ́gẹ́ orégi ló ó pè ló ní rọ tàbí ṣọ́ọ̀bù dápọ̀ ó pè ní bí ní o rẹ̀gbọ́rọ̀ kájà wọn dápọ̀ tó bá pọ̀ ọ̀rọ̀ káwọn yẹn tó gbàgbọ́ wá kàwọn oníṣẹ́ bá mi gbé ọ wá ní kí ni ọ àwọn tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ wọ́n wá gbà wípé a nàwó wípé àwọn táwọn jẹ́ òṣìṣẹ́ o nínú ọ̀dì kú bí ìlú wọ́n lè gbìnà wọ́n ti gbà wọ́n lórí ọ́ wọ́n rọ̀ tó ẹ̀dá bá ní sí so ìtumọ̀ kan sọ nìyẹn ẹ̀ka mi sùn ẹ̀ka mi mọ̀ ọmọ ìtumọ̀ fún àpàràwákà ìtumọ̀ fún àpàràwákà ìtumọ̀ ìtumọ̀ ní mo fẹ́ túmọ̀ ẹgbẹ́ tó lé lẹ́yìn ìsìn jáde náà bá wù ú ṣe ọ̀nà bó ti ẹ̀kọ́ ọ̀nà tó gbẹ́gbà mí rù ẹ̀ kó sáńtẹ̀ gbogbo ẹ̀yẹ bó ti ẹ̀yẹ lọ. Àtàrí ìtumọ̀ wípé kò rí túmọ̀ sí kí ọ àìkọnà àwọn òjíṣẹ́ ti ní uco wà jọ nínú àwọn tí wọ́n wá ń tẹ̀ láwọn òjíṣẹ́ tí wọ́n gbà fún òjíṣẹ́ àwọn èyí tẹ́ẹ̀kà wọ́n ti fi ọ̀gbìn wọ́n ti ó gbé ìta eré àtúntò wọ́n wọ́n lè gbé jọ́ọ̀rẹ́ ní pé ṣùgbọ́n wà jọ ń mú akínà àwọn tí wọ́n wá jẹ́ àtìbá òmùsùlì àwọn kan wọ́n náà àtìbá òkìrí òmùsùlì ìtumọ̀ nínú ẹgbẹ́ àwọn tí ń tẹ̀ láwọn òjíṣẹ́ yẹn àwọn olówó lọ́rọ̀ wípé áńdà gbó kí lọ wípé àwọn òjíṣẹ́ ẹgbẹ́ ìgbìmọ̀ kọ̀ọ̀dì nínú kọ̀ọ̀dì gúúsì wọ́n ti pè wọ́n ní ní òmìnira gẹ́gẹ́ bàbá mi. Ọ̀dọ̀mọ̀ ìgbẹ̀gbẹ̀ tó jẹ́ kí ni ó àwọn tó ń jẹ́ àwọn àtìbáàrùn ní sóòlù àwọn tí ní pé á ah, wọ́n àti wàhálà àti wàhálà jù sọ àmẹ́gbà rí pé àwọn ni wọ́n máa jẹ́ pé àwọn ni káṣà fi ṣe ní ọ̀rọ̀ kẹ́mínà rẹ̀ sọ káṣà fi ṣe èsì pẹ̀lú pé lọ́dún tó máa bẹ̀rẹ̀ sọ wípé àwọn tí wọ́n tún jẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àwọn ni wọ́n lérò wípé ana àtìbá àbúrò sọ̀rọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn òfáàmù ìgbìyànjú ẹlẹ́sìn láti fi ẹ̀sùn wá ní ọmọkùnrin àwọn sẹ́lẹ̀ ẹ̀kọ́. sọ kò fáàmù ilé àti ìdáhùn náà ní ọ̀rẹ́ ọ̀tẹ̀ láwọn òṣìṣẹ́ ọmọ máa ọ̀gá òṣìṣẹ́ ọmọ máa. sọ ẹlẹ́kẹta ní títí ẹlẹ́kẹta fún wa lọ́wọ́ máa jẹ́ àárín iṣẹ́ ńlá ni. sọ ọ̀nà mi pé a tún lè sọ pé àwọn tó ní gbánú nílẹ̀ yẹn àwa agbábọ́ tí wọ́n lọ nù àtúbẹ̀ sí àwọn òṣìṣẹ́ àtúmọ̀ lọ nù sí kí ni ọ àwọn àtìgbà ọdún tó máa lè jẹ́ pé àwọn fáàlù náà fi rẹ̀ àwọn jẹ́jẹ́ àwọn kò fáàlù gangan wọ́n ti wá látàrí pé látàrí pé àwọn tó máa jẹ́ pèsè ní o wọ́n yí lọ kọ̀ ní gúúsù bíbù kí ni ọ àwọn lẹ́gbẹ́ àwọn tí wọ́n pàdé òkè àwọn lẹ́yìn òjò ló lọ jẹ́ àwọn ẹgbẹ́ bí ni àwọn tí ó jẹ́ àwọn òjíṣẹ́ kọ̀ọ̀dì kú ìbú wọ́n ti lọ́rẹ́ bí ni wọ́n ti wọ́n ti kọ́ ìwọ̀n ló ní olùgbé àwọn kìnnì ní wà ní dánwó yẹn so ẹ̀wọ̀n òjíṣẹ́ ní wọ́n máa ní anna àwọn náà ni wọ́n máa ní kí ni ó ń bì pòròpópílẹ̀ ìgbàlódé láàrin ó lè dé látọ̀kọ́ ìyàtọ̀ nínú àwọn òjíṣẹ́ lónìí ẹlẹ́ẹ̀kejì tàbí ní àwọn àkìlá òṣèlú ẹlẹ́ẹ̀kẹta onáìjíríà wọn àwọn ọjọ́jọ́ wọn àkìlá àwọn ọmọ ìjẹ́ wípé wọ́n wá ń lérò wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ wọ́n lé kíni ọ wọ́n ti pè wọ́n ní òṣèlú ṣẹ̀bá tí mo ṣẹ́ láti dìbò ọ wá ku orí ti sílẹ̀ ọ olè tí ó ti ṣẹ́dá. Sáàtọ̀ fún wa pé ìyàwó ajé àmọ́jẹ́gẹ́ ni wọ́n ọ̀tà. Èyí ọ̀pá wá ní iṣẹ́ náà, ìyẹn náà ní wípé wọ́n wá ní èyí tí ò ní iṣẹ́ dà yẹn. Ìyẹn tá e a bá sọ wípé a fẹ́ túmọ̀ rẹ̀ wàhálà kan wà bẹ́ẹ̀. Ẹ̀ka túmọ̀ rẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ tẹ̀ túmọ̀ rẹ̀ sí yẹn. Tàbí wọ́n máa rí i pé sábà wọ́n wá gbà wípé ámúnàwù àwọn o nípàdé jájá kẹ̀kẹ́ wọ́n wá ń lérò bí ẹ̀sìn orí pé àdáwù kọ̀ ní kú ní ibu àwọn ti jẹ́ ẹni méjì lọ tí wọ́n purọ́ fún. ọlọ́run tó wà mọ́ purọ́ fún nílẹ̀ o wọ́n tó lé dé àwọn òṣìṣẹ́ àwọn ẹlẹ́rọ pé kí ni o ọlọ́pùrọ̀ bá wọn sí àá. ayé ẹlẹ́ẹ̀kejì ní wípé àwọn àfibáhùn wọ́n lọ́rọ̀ wípé kí lọ pé àwọn òjíṣẹ́ tí ó kọ̀ ní pé gbogbo ọmọ Wọ́n ti kúrọ́ fún kí ni àwọn òṣìṣẹ́. Ẹlẹ́gbẹ̀ta àwọn kí ni àwọn kùfààrù. Wà lọ́nà táwọn kùfààrù fi lẹ́rọ̀ wípé Anya rúsùlà pé àwọn òjíṣẹ́ kọ̀dìgídọ́ kọ̀dì gúúsì mú ìrọ̀ ni a pa fún wọn. Ọdí ẹwọ́n ló ní ìjọba ó fi àjẹ́wà. Abala ìlú abala kìí. Tí ọ̀gbìn dáìdù wá ní pé وظنوا mọ́rúkìlá ọ̀rẹ̀kágà ní ọwá ní ìtumọ̀ méjì òun ló túmọ̀ sí ó ní alákọ̀ọ́kọ́ ní pé lọ́nú àwọn ọ̀sẹ̀ lọ́lérò wípé àwọn òṣìṣẹ́ ọ̀rẹ̀kágà fún pé irọ́ ni wọ́n pa tí wọ́n pa lórí tó pẹ́lú ìlànà ẹlẹ́ẹ̀kejì náà ní pé ká fún àwọn ìgbé ọ̀rùn. Òun sọ wípé òun náà ní pé àwọn òṣìṣẹ́ tó ti wá lérò ní pé fún kejì àwọn àti pé àwọn àwùjọ báwò pé àwọn tí wọ́n jẹ́ kí ni àwọn ìfáàlù náà wà ní fún tó àmì àdínákú kọ̀ ní kí ni ọ̀dì pé ah, àwọn kò wá wọ́n lè fún ọmọ ayé wọ́n lè fi wọ́n lọ́wọ́ àìsíra ní ìfìyẹ́ táwa ń gbé ìlú ìyá ìdílé àwọn tó tún máa yẹ. Mo fi ní àbábá mi, ní ìtumọ̀ ẹ̀ fi ní ìpolówó sílẹ̀ fún wa náà. Bóyá àwọn aláìsà, àwọn tó máa bóyá àwọn aláìsà tako ìfìyà sí eh, ti a kí àtúnmọ̀ ìjẹ́ bí sọ̀rọ̀ ní sọ̀fọ́rí ìrẹ́gbà ọ̀jọba ṣe kú wọ́n ti máa dájú wípé àwọn èèyàn wọn wọ́n ti kí ní ọ wọ́n ti dùn wọ́n ní òjòrò wọ́n ti sàmọ́ wà ní gọ́ọ̀mì ọ̀lọ́gbọ̀n fún ilẹ̀ olúwa àti kí lọ́wọ́ fa gọ́ọ̀mì bẹ́ẹ̀ Ọwọ́ àmì àpẹ́ àjọ́mù lè rí pé àdáhùn pẹ̀lú kú ní ìlú ká lè rí túnmẹ̀ ní èrò. Ọwọ́ ní tọ́ ìyàmá ó lè ájà lọ́wọ́ pé ájà bẹ́ẹ̀ ni là á múrí sọ ẹgbẹ́ pẹ̀lú ìlàpọ̀ ní kẹ́kọ̀ọ́ ní ìgbà àdìgbà jẹ́ kó jẹ́ ní ẹ̀kọ́ fún rẹ̀. Bàkú náà rí pé wà lọ́mú àjọ́mù pẹ̀lú kú ní ìlú àwọn ẹ̀mẹ́ ah, ọlọ́run ọba mo wọ́n sọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba làmjẹ́kùn àwọn yóò ṣàgbọ́n ọ̀dọ́ àlìkàdé lọ́kùnrin. àwọn oríṣiríṣi òlẹ́dẹ́ gírí lọ wọn ò lè lérò ẹlẹ́nu sọ́lọ́run ọba wọn. ṣùgbọ́n ibùdó àbá kò sọ ibùdó àbá sì ní pé ibùdó mọ̀lẹ́kà lọ́wọ́ ibùdó àbá ìjọba pé káwọn bá ṣàràn ṣe báwọn òṣìṣẹ́ tẹ̀lé mílíọ̀nù àwọn náà nígbà èèyàn ni wọ́n nà ọwọ́ àkàrí pé àtàyà kúrò lọ súnmù wàlẹ́bí àmàlù máa hù àtàyà kúrò lọ. Àwa ṣe àlàkúrọ̀ lọ́yìn lọ́yìn. Orin, ilé ìrànlọ́nà. Ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọ pé ó gbé mi jẹ́ àwọn òjíṣẹ́ olóṣẹ́ pé òjíṣẹ́ òjíṣẹ́ àtẹ́sílẹ̀ ìbámu àtàwọn olùgbàgbọ́ òdodo ní àwọn pẹ̀lú ẹ̀ wọ́n sọ pé màtánà fún ọlọ́. Ṣùgbọ́n ní ẹ̀ka tó kọ̀ pé mẹ́ta ara fún ọlọ́ ìsìn bọ̀ káàdì yẹn. Ìrànlọ́wọ́ ọlọ́dún tó jù. Àkà tó kò sí gbọ́dọ̀. Ìgbọ̀nà lọ́wọ́ ọlọ́wọ́ bá wà. Ọlọ́run ẹ̀ka ọjọ́ ọlọ́sọ̀rọ̀ ẹ̀gbẹ́.

Yorùbá àwọn ọmọ wọn ẹgbẹ́ àwọn àbúrò ìṣù ìyàwó ẹ̀ṣẹ̀ àwọn àtìbáwò ìṣẹ́gbẹ́ gómìnà lọ́fẹ́ mú wọn bẹ̀rẹ̀ pé àwọn kí ni ọ àtìbáwò ìṣù àwọn ìwọ̀n wọn lọ́ta. Gbogbo pé ìjọba yìí kò fi àwọn ènìyàn ìgbésẹ̀. Àlọ́ta àtàrà ìwọ̀n àrí pé àbílẹ̀ àbúrò ìṣòwò àfi kí ni ọ àti Eh, nígbà bá àwọn máànà méjèèjì òláàrẹ méjèèjì òláàrẹ wọn gbà wọ́n sí wọn. lọ́n bẹ́ẹ̀ wọn wọn bá Láàrùn nàfọ̀rùnà. Ọlọ́run ìrànlọ́wọ́ àwọn ọlọ́run ọba wá dé. Òpítì àwọn ọlọ́run àti súpà ọlọ́run ọba wọlé. Ọ̀dá àbúrò. Ọ̀rọ̀ yóò fi dojú ẹ̀ sí ẹ̀ta. Yóò fi ẹ̀. Ṣé máa ń ṣe òjìjẹ́ ìgbà ọlọ́run àti tó wọ́n ló sọ́gbẹ́ láàájú ìlànà àná ẹ̀mí náà ní mo yà náà ìṣẹ́ tó lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ni ìbáná tó wá ní nínú ìrànlọ́wọ́ wà tó ní ọlọ́run ní kí ọ̀rọ̀ bá wá dé ẹ̀rán pàánú jí àmà nàṣà ọlọ́run ní kí ọ̀rọ̀ bá dé pàánú jí àmà من Ọlọ́run ọdọ́ yóò wà á wá ẹni tó bá wù. Àwọn olóòlóògùn kò máa lóògùn àfẹ́gbàgbọ́ yìí ni ọ. Ìgbésẹ̀ tó lè níbẹ̀ ọ. Ìgbésẹ̀ tó lè lóògùn wọn. Ìgbésẹ̀ tó lè ní ìní ọ. Ọjà náà mo bì ní ọlọ́run ọmọ ọ̀nà ìjọba ìgbà ọ̀hún. Lórí ìgbésẹ̀ kùmìrí sì tọ́ba yẹ pé kùmìrí máa ń kú pẹ̀ fún wa ọlọ́run san lè san máa ń nà ṣá òmìnirẹ́ ọlọ́run ọbọ̀ wọn dà kùmìrí tọ́ba yẹ pé ọlọ́run abínú ti gbẹ̀yìn wọn ọlọ́run ọbọ̀ òní nínú tó òun tó fi lè jẹ́ ó tún kúkú ṣàhádà ní ọ̀dọ̀ ọlọ́run ọba lórí ilẹ̀ fẹ́ra wa tí wọ́n jọ náà tọ̀kẹ́ pẹ̀tù ló jíyà kẹ́lẹ́pẹ̀tù ti lọ ìran ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ló jíyà tó pa kẹ́dà yìí àwọn tó kà bẹ́ẹ̀ àwọn Yakubu kà bẹ́ẹ̀ Ibnu Amiri kà bẹ́ẹ̀ àti Asim àwọn mẹ́fà ló kà bẹ́ẹ̀ àwọn ìmọ̀ wọn ni Yakubu Ibnu Amiri àti Asim àwọn tó kà ní tó látara bẹ́ẹ̀ àwọn ni wọ́n ka bàbá jíya àwọn tó kù ìgbàdá àwọn ká lórúkọ bá wà láàrin síwájú jíìmù yẹn awárí ìpààyàn jíyà máa ń nàṣẹ́ wà ní ìpàkí àmú pàánú jí Fàánú jí máa ń nàṣẹ́. Ó rẹ̀ tó bá mú rọ́pù Kábàtà owó ẹ̀ orí gíní ẹ̀rẹ́ náà rẹ̀ nínú lè wà láàrin ẹ̀mẹ́. Sọ àwọn kàkà kí ni ọ pàdó ìjìyà. Àwọn ni ọ pàdó ìjì. Sọ márùn-ún ìyára. Sọ àwọn tàbí sọ kẹ́rà kẹ́ náà jọba jọ ń bá Ọgbọ́n olóògbà ọgbà ẹ̀rùn tó ń yà sí àwọn ẹ̀yà àbúkà pẹ̀lú ìgbà nígbà máa ń yà sí àwọn ọ̀rọ̀ ìgbà Bàmẹ́jà ló lọ kà á lọ́kà bàmẹ́jà lọ́rọ́ ìyàṣà. Ọlọ́run ọba wa yọ wà á la ẹnìkan bá wù. Kẹlẹ́kọ̀ bí sọ̀rọ̀ máa ṣe lè kà mí kẹ́lá bẹ́ẹ̀ sì kẹ́lá bí sọ àgbà. Sọ ọlọ́dọ̀ bẹ́ẹ̀. Nàjà. Nàjà. Bàmẹ́jà ẹ̀wọ́ fàmẹ́já yóga fàmẹ́já máa ń àṣà ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀hán olùyẹ fàmẹ́já fàmẹ́já jẹ́ fàmẹ́já máa ń àṣà báyìí máa yẹ wọn máa jẹ́ kàrí fàmẹ́já kí ni ọ máa ń rí àṣà yàṣà yẹ wọn máa jẹ́ kí ni ọ mọ́ yàṣà mọ́ yàṣà mọ́ yàṣà òfin lọ́wọ́ ẹgbẹ́ ìjìnlá tó ó lè jẹ́ mọ́nà ṣáàrù náà bàmẹ́jà mọ́nà ṣáàrù ọ̀nà bàmẹ́jà lọ́wọ́ alá yọ mọ́nà ṣáàrù ìyà ṣáàrù Fànájára kíná máa nà ṣàáhùn. Olóògbé, káàkiri wọ́n lọ́wà jẹ́ bá ní lọ́wà jẹ́ pé ẹni sí ọba wá àti lòdó bá wù wá yọ́wà jẹ́ nílò ìrọ̀rùn àlá ọ̀gbọ́n yẹn wọn jẹ́ bá ìlọ́yẹ́ ní jí àrẹ́jẹ̀ tó yẹ kó sí tó bá jẹ́ lóhun jí tó jẹ́ wọn fún wọn Wàlá yóò rọ́ Mùsùlùmí ló lọ sí sí lẹ́yìn, ọlọ́run ò gbé ìwọ títúmọ̀ tí mo bẹ́ẹ̀ ṣe ni pé lọ parẹ́ pẹ̀lú àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tó lọ rí sọ́jọ́ ṣùgbọ́n tí wọ́n sọ yín pé tó ní pé ẹ̀nà ṣáàtì wà wọ́n jìyàn pé à kèfè ní ó wà pé kí ni ó yóò wà wà ń bẹ̀ ní pé ó bẹ́ẹ̀ pẹ̀ kí ni ó ọlọ́ni ara ọlọ́ni wà láàárín. ìwà dùn bá dùn náà á ní ìlú kọ́ ó ní ìlú jẹ́ ìmí ọ̀rọ̀ ní báàdùnà àbáàdùnà ìyá wa wà láàáyù rọ́dù kò lè jẹ́ nǹkan tí wọ́n dá padà kò lè jẹ́ nǹkan tí wọ́n dá padà. Àlèrè pàrọ ní ìmúṣẹ ìmì. Ó bá ìrọ̀lẹ́ òjìrì ní ìbẹ̀ gbogbo. Jọ́ yẹ̀rù jẹ́ àwọn èèyàn àmì àbúrì jáde ní òun wá lọ ọdún dúró sí nìkan ìjọ dúró sí ẹ àyẹ̀yẹ arọ́mù lọ́sọ̀rọ̀ bí arọ́mù mọ́kà náà rí nígbà yẹn sọ́ọ́nù àyè àpàlẹ́ mi ojú àmọ̀dá àmọ̀dá wáyé àpàlẹ́ mi ó lọ náà ọdún lẹ́jẹ̀ ìgbàdí ọlọ́run lọ́jọ́ òkú láti sẹ́nu ọkà lọ sọ́ọ́ bẹ̀rẹ̀ ìjọba jáde kúrò lẹ́yìn lọ́dún tó kò náà rárá.

wọ́n bẹ̀rẹ̀ fẹ́ bá ọ̀rọ̀ ìjọba ọba ẹ̀gbẹ̀rẹ̀ àbí kọ́ọ̀bù yúrù àwọn ẹ̀rí yúrù tẹ́wọ́ ẹ̀rọ àbá kọ́ọ̀bù yúrù ni wọ́n sọ pé máa wá parẹ́ tí mo ṣe nílò ọlọ́dẹ̀ẹ́rẹ́ nílà gbogbo ẹ̀rọ ọba ti yọ̀dá gbogbo ọba náà ẹ̀rọ ti ní ọ ẹ̀gbọ́n pa àwọn ولا يرد باطنا عن القوم nínú ààrẹ yìí olóòjẹ́ àtàbáníkẹ́ àdíyású ní sọ́bí àtìlẹ̀ ìsáà kéèyàn máa jákàn àdámọ́ èèyàn ní ọmọ èèyàn ìjọba tó jẹ́ ẹ̀gbọ́n táwọn ọmọdé wọn gbà ní ọlọ́ọ̀jẹ́ ní kí àwọn ọlọ́ọ̀jẹ́ ní ìjọba àtàwọn ọmọdé wọn ní pé ọlọ́ọ̀jẹ́ ọmọ èèyàn

nǹkan láti. Sọ àtúrísí náà jẹ́ ìjà ọlọ́run ọba èyí nǹkan tó jẹ́ pé ó lè wà ní kẹ́kẹ́ báwọn àtìkè nígbà tó bá ti wọ́n bá wọn. Sọ àtúrísí pẹ̀lú ní àyà ìkọlọ́dún fún àwọn náà tá a dé lùwà àti lágbára ó káwọn òṣìṣẹ́ lágbára ó bá wọn tẹ̀lé wọn lágbára kẹ́kú ìyàwó àfẹ́ ní pé ká máa mọ̀ pé ìgbẹ̀yìn gbogbo àlàáfẹ́ mi obìnrin olórí ayọ̀mọ̀gbọ́ ayọ̀mọ̀lẹ́ nígbà ọ̀dá àmọ́ni ayọ̀pọ̀lọpọ̀ àpákẹ́ ẹ̀ mọ́lájúmọ̀ ní ṣúrí ìrìnàjò wà jàrí ọ̀pẹ̀ wọn jáde ní àpákẹ́ nígbà ọ̀bẹ̀ àwọn ọmọdé kí ni wọ́n Thank you. لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى وهدى ورحمة لقوم يؤمنون ìgbẹ́nà àwọn àfọ́nà pẹ̀lú ibi tí ìgbà lọ́sì lọ nípa àtàwọn òṣìṣẹ́ wọn ní ọdún ọlọ́run 5,000. أمتي وعيسى لما تجاوز دار أمتي أما أدت به أنفسها ما لم ينكف به آخرا ما لم ينكف به لسان أو تعمل Ọlọ́run ọba jẹ́ mi bá ń fẹ́ mi rò, ọlọ́run bá ń tàbí kò mọ̀, lórí bàbá àbájẹ́ kí ni o, dáa máa sọ jáde, àbíká fi ṣẹ́pẹ́ lé. Ó bí ìṣẹ̀lú àwọn òṣìṣẹ́ lọ́dún ààyà yẹn ìlànà ìlànà tó wà wájú wa yìí tọ̀rọ̀kọ̀ ní gáná ní ìkọ́ta ìgbọ́rọ̀tún mi ó lè àlèbà ọmọ dájúdájú ó ti ń bẹ níbi sísọ̀tàn àwọn àyàbí Kápọ̀ kára àwọn àmì abíọ̀ Kírísọ̀fù ní kọ́sọ̀fù. Ẹgbẹ́ kan sọ nílé kọ́sọ̀fù. Mọ̀gọ́rì ẹ̀rí ní àwọn àpìyàwó. Sọ̀rọ̀ ẹgbẹ́ kan sọ ní lábẹ́nà nígbà tí ó dé ìkan. Sọ kọ́sọ̀ ní lábẹ́nà ní ọdún sọ pa nǹkan. Ìgbà kọ́sọ̀ ilé ìgbé kọ́sọ̀fù. Sọ gbẹ́gbẹ̀rẹ̀ wọn máa ń jẹ́ kọ́sọ̀ ọ̀gbọ́n jẹ́ ọ̀sán. Ṣùgbọ́n ìtẹ̀gbẹ́ ẹni jẹ́ tọ́tù. Jámù ti ẹ̀rọ á jẹ́ nínú ìjọsìn. Sọ̀rọ̀ ẹ̀yẹ ẹ̀rọ lọ sí lọ́sùn rẹ̀. Wọ́n lọ́dọ̀ bá fi líkì láàrin àgbà méjì ni ẹ̀rọ pé ya. Dáadáa, àgbọ̀nìkan àti kí sọ́ọ̀tì. Ọ̀wọ́lé, ẹgbẹ́ kí sọ́ọ̀tì nìkí

لقد كان في قصصهم عبرة لأولي الألباب Ọlọ́run ní ibi rọ̀jò àwọn nǹkan àríwòye ń bẹ ń bẹ̀. Àwọn tí kí àríwòye yẹn wà fún ìlú ní àgbà gọ́ọ̀gùn ìdílé ọwọ́ mi àwọn gómìnà àká àwọn ní ọmọ ilé wúlò fún torí pé bí bẹ́ẹ̀ àwọn àfáà ní kíkà mú lẹ́yìn ìjọba kọ̀ọ̀kan ìtumà yẹ̀mí pé ìjọba yẹ pé ìjọba pè ní ìtumà òun ni wisdom ìjọba yẹ pé behind yẹ wisdom yẹ̀mí pé ìjọba ọba kọ̀ọ̀kan fún àrísìn fọ́nà ọba jẹ́ kí àwọn ọmọ ìyá Yusuf ló ṣe kí ní ojú ó ṣe ẹni àti ẹ̀ tó délẹ̀ wọ́n lè má mà kí wà ní ìrìn rẹ̀ o. ìjà ní alákọ̀ọ́kọ́ ni àwọn dámú ẹ̀mí ti Arákùnrin lárí. ìdájọ́ lárí ilé ìdájọ́ àwọn ìṣáájú lọ. bẹ̀. aba àbá okùnù tí jábẹ̀ jẹ́ àṣà àbúrábá àtúwá ní ádá àṣà. Ẹ̀kọ́ abẹ́yẹ ẹ̀kọ́ lọ ti kọ́ níbẹ̀ lọ́gbẹ́ ibi gbogbo bẹ́ẹ̀ tí máa ń ṣe gbèsè ayé bẹ́ẹ̀ tí máa ń ní sara abalẹ̀ bẹ́ẹ̀ tí máa ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ láti kọ́ gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ àánú ẹ̀kọ́ ni bóòlù ẹ̀ tí máa ń tàbí gbogbo wa nílé ẹ̀kọ́ láti gbogbo abẹ́yà ẹ̀kọ́ lẹ́kọ́ mẹ́ sọ́ọ̀dọ̀ sí kúmẹ̀tì lẹ́yìn náà a tún wá rí àwọn ìdààyà ìgbàmẹ́rẹ̀ ẹ̀rọ kó sínú ojú fọ́rọ́sù sọ ní kímọ́tù kó sílẹ̀ okùnmù kó sílẹ̀ àti sínú adábùkù àti sínú ìdààyà ẹ̀rọ ìdíyàwó ìgbà tí wọ́n tọ́nà sọ tí wọ́n tọ́nà sọ́nà àti máa bá bẹ̀ tí wọ́n bá ti kàrí sí ìbọ̀lọ̀ Àwọn oníwà wúlò fún ọmọ ní fún àwọn tó jẹ́ wípé wọ́n bá ní làákàyè àwọn ni ó wúlò fún ẹ̀rẹ́ Ọlọ́ni Màkàrà àbí Nìsáàmù Ọlọ́ni kèé ṣe ọ̀rọ̀ tí wọ́n hù jọ. Láàkánà ọlọ́run ní ìgbàdá tí títọ́ tàbáwà bá ń sọ ìtàwà mẹ́bí ọlọ́run ọba kò kí í ṣe kí ní ọ àti ìfẹ́ ọ̀pọ̀ tàbá. Ẹgbẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa ìwé ní gbogbo ayé ìpadà ẹ̀rọ òsì rọ́ọ̀kì mú ẹ̀ lábẹ́ ẹ̀rọ òdodo lábẹ́ ẹ̀rọ ìjọba ẹ̀rọ náà lè bẹ́ẹ̀ fún mi lára mo ti ní kúrò àmì sọ ìrọ́ kan ìfẹ́ kù èyí ò rí mú tí lóbi ti sìn kéèsì ní àwọn ọjà àmì sọ ọ̀gọ́dọ̀ abẹ́ ọlọ́wọ́ bá ń sọ fún àwa kì í ṣe rọ́ọ̀ kí wọ́n máa ń fa jìkì sọ ìṣẹ́wájú ẹ̀ Ọlọ́ni wà ní تصديق الذي بين يديه ọlọ́wọ́ bá wá jẹ́ kọ́ máa jẹ́ wà ní bẹ́ẹ̀ tẹ̀síkọ̀ káàrọ̀ tẹ̀síkọ̀ ọlọ́wọ́ lẹ́kọ́ máa jẹ́ òdodo ní máa bẹ́ẹ̀ ìyàbẹ́ ìdí òun láti lọ máa wo ẹ̀bá lọ sí ìfẹ́ bá rí bẹ́ẹ̀ ìjọba sẹ́kù nínú òjò ṣáájú lọ lábá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ oní ó máa sọ dòdòdó ìmáàbẹ́ ní àyàbẹ́ tí àwọn gẹ́lẹ́ tí wọ́n tíwájú kùránì àwọn òbútọ́lá àbádá kọ fún wa àtàwọ́ sí àríkẹ́lá àti ìjọba àbádá kọ fún wa ọ̀tọ́lọ́gbẹ́ tó ń fi ìwòta tó fi ìbọn tó ọlọ́run bá dá gbogbo tábà wá bá nínú ẹ̀ òun ni ó máa fi kí ni òun ni yọ́ máa sọ wípé gbogbo àwọn kíní ni òun ìdá àrà ti bá nínú rẹ̀ oníkàkùnrin àwọn ìkámọ̀ pẹ̀lú ló kámọ̀ pẹ̀lú nínú ìrọ̀ tó bá tẹ́kù làákàyà láti rọ̀ ọ́ láti rọ̀ ọlọ́run sọ fún àhán. wà á kò fẹ́ làkòrò ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ń tàlàyé fún wa bí Kùránì ti jẹ́ nǹkan ìròyìn àkọ́kọ́ tọ́lọ́wọ́ bá gbọ́ fún Kùránì ọ̀nà rí pé ọjẹ́ mùsọ́dìkọ́n ọlọ́wọ́ tún ní ìròyìn ẹlẹ́ẹ̀kejì tẹ̀sùn sí láàrín ní kúrò sí ìlàsùn gbogbo láyé ní bùkátà sí Kúlù ṣe ń yàtájú ilé ì gbogbo dáwọn ẹni mú gàdá sí padà yẹ́yẹ́ olóde gídọ́ kò sí dáwọn gàdá sí láyé ìdájúkò sí gídọ́ táwọn ní òtún náà kò rárí ọlọ́run máa ṣe wọ́pẹ̀ sí ìlà ìṣẹ́ Wàjẹ̀ sí lábẹ́ kún ìṣẹ́ ìdí. Sọ Kùránì ọwọ́ àtàrà ní ìlú. Ẹlẹ́kọ̀ọ́kọ́ onáàlú pé nípa lórí tẹ̀sí láti kú iṣẹ́ yìí tó tẹ̀sí kọ́ ìmọ̀ àbẹ́yìn náà yàgbé ń sì àwọn ìwé tó dáájú lọ ràánì ojú gbogbo ọlọ́run gbogbo ìwé tó dáájú lọ fọ́dá yẹ́rẹ́yẹ́rẹ́ kò sí ìkàtà nídìí nínú wọn gbogbo nǹkan tó jẹ́ tó jẹ́ nǹkan tá a lè fẹ́ nídìí nínú wọn kò ràánì ti kò sí àárín ìyá àwọn èèyàn máa látọ̀ mìíràn olàbẹ́ ti sọ pé olè sí wa olàbùmọ̀ fi kí ẹ̀sìn gẹ́gẹ́ mú àyíké lọ́jọ́ láti wà níbi àyíké ọjọ́ olàbẹ́ ti bẹ̀sìn wa pé ẹ̀ẹ́dì ní ẹ̀sìn wa ọ̀rọ̀ tó wà ní ẹ̀sìn sí nínú èyí kọ́ra ní wa jẹ́ fún àwọn àwé yẹn bàbá wà ní pé ó ti kó gbogbo wọn sínú tó yẹ́nyẹ́ nọ́mbà tù olówó àtọ̀ fún agbésá bá rí ní tí ó bá ráìtì Nàmbà tírì àwọn tí wọ́n ti yí padà mẹ́fì tàbí ẹ̀fẹ̀ ni wọ́n ń gbé àmà. Nàmbà fọ́ ni wọ́n jẹ́ ká máa mà ìgbé kí níka ti wá, wọ́n ti wá parí, ó ti di kíni ọmọ àsókù. Ọkùnrin ni wọ́n jẹ́ ká máa kí níka ti wá bẹ̀rẹ̀ parí. Tọ́kí ẹ̀dá báyìí. Lẹ́yìn náà, Kùránì wá jẹ́ kẹ̀ sí torí ẹ̀ bàbá sàlàyé ẹ̀kọ́ tó kún fún wa eléyìí ló lẹ́tọ̀ọ́ eléyìí ò lẹ́tọ̀ọ́ eléyìí ni àṣẹ eléyìí ni máṣe bàbá yẹn kò sí kankan ní ìdàbí ní ìdìbò yá ẹ fún wa láti ní ọyọ kó pẹ̀lú èfún wa ọ̀kẹ́ sí i náà lórí báńkì. وهدى ورحمة لقوم يؤمنون Ráàmì yìí ló jẹ́ ń dáhùn, ìmọ̀nà ló jẹ́, ìmọ̀nà yẹn wá jẹ́ kújà dáàmà, ìmọ̀nà tó pẹ́sẹ́ yẹni Kùránì tí ò ní jẹ́jẹ́ yàn ọ̀sọ̀nù, òní Kùránì jẹ́ Kùránì jẹ́ mímí àánú tọ́jọ́ wípé lọ́wọ́ ọba ṣe gbogbo àárín ẹ̀ka ni gbogbo ẹ̀ka fi ní ìwé nìyí. sọ olóòka ni wọ́n fi ní ìwé àìní àti ìwé wa wọn ẹ bá fi ní ìwé inú àmì ọlọ́run la wà nípa wípé kùránì ní òkè àbí ọ̀bá ìfàkíwù gidi ẹ̀sìn òjò ọgbọ́n yẹn ẹjọ́ bá ní jẹ́ kí èèyàn máa dààmú lọ́rọ̀ àánú ní kéèyàn pẹ́ sí ọ̀nà yìí ẹjọ́ bá náà jẹ́ kí ọjọ́ yọkó ọ̀nà ọlọ́run mẹ́tí wà nínú wa tí wọ́n ń dààmú káàkiri kí ẹni tí ó jẹ́ ọ̀dọ́ ọlọ́run ọlọ́run ọgbẹ̀rẹ̀ tí ó rọ̀ ọ̀dọ́ máa pè ní ọ̀nà ọlọ́run ni wọ́n rọ́ náà dán Òun náà ni ó máa jẹ́ àánú ìtọ́wìn ìlú mìíràn fún àwọn ọ̀dọ́ ọba tí ó tó nígbàgbọ́. Kí làwọn àǹfààní tá a ṣe nínú àyà yìí? Òun náà ní pé a ṣàǹfààní jẹ́ nínú ìtàwọn ọlọ́run ọba nínú kí sọ́kùnrin àǹbíyà sí a ìbàrún àbí ìmọ̀. Ó ní àwọn ìjọba pè ní ìgbọ́rọ̀tò tó ti gá ṣàṣàyẹ̀ fún wa. Àwọn tó máa ń ṣàǹfààní yẹn jẹ́ kí òun kí sọ́kùnrin àǹbíyà yìí àwọn tí wọ́n máa tàǹtà náà ti kọ́ tó fi àrí àgbàbá nígbà àwọn àlejò ọmọ àwọn ẹ̀rí gíní ọ olùrẹ̀ àgbà àwọn tí wọ́n jẹ́ àwọn tó ní láàká yìí. sọ kọ́wọ́ nínú kọ̀ọ̀kan ṣáà nílànà ní máa fi kùtù máa fi kùtù ní àfisára kìtọ̀. kùránì yọkọ́ sínú gbogbo ọjọ́ wà ní òfin olóògbé a máa máa méjì lójú mẹ́ ló ti ká ọmọ lọ́dún méjì mọ́lẹ̀ mẹ́ àpàmán ìwọ̀nba jìnnà wọn làwọn ayé àgbọn ilé ní náà wàhálì ní sára ẹ gbogbo nǹkan tó mẹ́yà bá ń fẹ́ tó kù ká bẹ́ẹ̀ sí tó máa wúlò fún níbi ìjà ayé rẹ̀ tó fi kọ àwọn ìjà ayé tó tán mọ́ wàrà tó ṣáà nínú ìfúnra ẹ ní ìfúnra tó fẹ́ wà òun náà ni àánú tí ó máa ń kárí gbogbo ẹni bá ń tẹ̀lé òun Àwọn ọmọ mi àwọn ìkan náà lè jẹ Kùránì o, ẹgbẹ́ bá ti jẹ mòmí ní òṣìṣẹ́ lè jẹ Kùránì. Tó kí la fún adúró, ọlọ́pàá ló fún adúró àgbọ̀dọ̀. Tó a ti parí Súrà tó yóò sùn. Tó a Súrà tí a máa lọ náà Súrà tó yóò kún. Tó kí ọ̀nà bá àjẹ láti pàṣẹ àmì. Tó bàbá lọ́gbà mi lè kápá ọ̀rẹ́ ìrọ̀ Tọ́lọ́tọ̀ abẹ́ ìṣọ́pù mú òun náà Àwọn tàbá ní ìbéèrè kí a nàwọ́ káwọn obìnrin kan bí ọ̀rọ̀ ṣẹ́. Number one, number two, on group. Àwọn tàbá ní ìbéèrè kan nàwọ́. Káwọn obìnrin kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹ́ àti nọ́mbà méjì. Now, yeah, number one. Mọ̀mọ́ wọlé. Wọ́n ní ọkọ̀. Now, Thank you ẹ̀rọ ìbéèrè mi ìjọba bá ti béèrè mi wà fún mi. Báṣú. Zàgáàdì. Zàgáàdì fún àwọn ìrọ̀ ajẹ́ ní wọ́n ní ìgbà. Owó tó wà lọ́dọ̀ tiẹ̀ náà fún ló yẹ kàkà. Tí yóò gbé ìṣirò tàgbà ẹgbẹ́ ní owó tó lọ lọ́dọ̀ tiẹ̀ nìkan. Àbí yóò gbé lẹ́yìn tàbí tó wà ta àbí tó wà lọ́dọ̀ tiẹ̀. Dédé ẹ̀. Wọ́n náwó ni lára.

wọn àjẹ́ báyìí wà ní jẹ́ pé wọ́n máa mọ̀dá níbi ti dájọ́ pé kú di ìlú yẹn bàtà tó ti fi kú di ìlú báyìí ẹgbẹ́ ní ti náà fọ́n lé lọ ìfẹ́ ọ̀nà wọ́n ní bí ti kú di ìlú pé gbàgbọ́ náà bá parọ́ fún àìsàn yóò ní ti gbẹ́gbẹ́ yọ àwọn kẹfẹ́ ilé ṣe dájú wọn ẹgbẹ́ ìfẹ́ ìkọlù ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ní pé tí sí náà ìbéèrè òun náà ní pé náà. Ẹlọ́pàá mẹ́ndín plé ìjọ. Náà, ẹ̀mà. Náà. Ọlọ́run ní pé alákọ̀ọ́mọ́ wọn tó bèèrè lè ṣiṣẹ́ ìsí ìgbàlódé ọkùnrin obìnrin ò lè ṣiṣẹ́ torí pé àmì àwọn obìnrin tó ṣáájú lọ ó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ìjà òsọ ni pé iṣẹ́ obìnrin òun ni pé báwo lobìnrin iṣẹ́ òfin kú bá àwọn pàdé ọlọ́run òun gẹ́gẹ́ ní méjọ̀ àfihàn ó fẹ́ ṣiṣẹ́ kó fẹ́ kó má ṣiṣẹ́ náà ṣọkùnrin ọmọ ẹgbẹ́ kó má ṣiṣẹ́ òṣèlú kó má ṣiṣẹ́ ọ̀rẹ́ jẹ́ pé ní ọgbẹ́ kí ni ohun dandan ní pé kó ṣiṣẹ́ ọwọ́ àti ọlọ́run náà kúrò náà ọgbà àbúrò orí ayé ló ń ṣe dáadé ló fi gbọ́dọ̀ ṣiṣẹ́ ẹjọ́ rẹ̀ bí ọkọ rẹ̀ ní ọwọ́ lọ́wọ́ lọ́lẹ́ni tọ́jú rẹ̀ lọ́wọ́ ẹlẹ́jẹ̀ ní jẹ́ má fi o máa lọ ilé ẹ̀kọ́ ni o máa tọ́jú ọmọ ìwọ́n ìjà ló ń gbé jẹba lọ́gbẹ̀rẹ̀ sí jẹ́ wà ẹlòmí ìjọba náà lówó lọ́jọ́ pọ̀ tó lẹ̀ mọ́gbọ́n fẹ́ ṣe láì para tó dábàá ti di pé ọkùnrin kò sí kí àjọ obìnrin ó sì mójútó torí kọ́mọ́ ti jẹ kò sí ìgbàlódé burú ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ láwùjọ wa yìí àwọn èèyàn wọn níjọ́ bẹ̀rẹ̀ ni wọ́n gbádùn Então, não guarda mais calma, mas eu não calma. O senhor não compreendeu uma O senhor está cuidando de algo que não pode ser. Então, ele diz lá, agora, ẹlẹ́ẹ̀kẹta ni pé iṣẹ́ tó bìnrin ó jẹ́ ọmọkùnrin àìlọ́yà náà. tó dáwọ́ ìrànlọ́wọ́ ìjọba ìrànlọ́wọ́ bá jẹ́ àwọn àrẹ̀ náà gbogbo ara mi ò pé ilé lórí fún mọ́tò ní ìpamọ́ àfihàn òun. tó wọ́n lóbìnrin bá rí kó ṣe pátá ẹran kó gbìyànjú ìṣẹ̀nùbà bẹ̀rẹ̀ ìṣe kó má ṣe gbé ní ọrùn ọ̀gá àrùsọ́ tó yẹ. ẹlẹ́kẹ̀ẹ́ ìwọ́n ní pé ní àwọn ń tọ́kọ̀ ra ní láti inú ẹ̀rí ẹ̀rí láti inú kéṣẹ́ àbúrò sílẹ̀ rẹ̀ ní àwọn àmì rárá yóò ní lára tó bá ti rí kí ní ọ̀rọ̀ ìgbàgbọ́ fún ọmọ àrí lára tó gbogbo ìgbà pé kí láti òun lò ìgbàgbọ́ rẹ̀ ní kẹra tó ń lò lára fún ilé lò kẹra àti ẹ̀kọ́ ilé lórí jẹ́ pé máa ń tilẹ̀ ìkòlì máa ti lọ́wọ́ lọ ó tó kéde kẹra rẹ̀ tó gbogbo kí àbí ní kẹra ń ká àwọn àti ìjọba ń lórí òfin ìgbẹ́ òkà lára gbàgbẹ́ jẹ́ àgbẹ̀ ìwà tọ́lá kó má sọ fún ìkà fún ìjọba tẹ́tí ìwà ní kàkà fún ìwà Sọ ẹ̀fún ń bèèrè gbé nípa Kùránì, nípa ọdún ti jẹ́ ìmọ̀lẹ́gbẹ̀gbà ló bẹ̀rẹ̀ fún ọdún Kùránì, ìgbàtí wọ́n bẹ́ẹ̀ jọba tó ẹlẹ́yọ̀ fún aríwàlá, kú sí ìbú àti kú sí ìbú Ọ̀dọ́ àwọn tí wọ́n alá ní wípé tọ́nà kájà mú òṣìṣẹ́ ara rẹ̀. Tọ́bí kíra rẹ̀ bá wọlé ní òṣìṣẹ́ ara rẹ̀. Kùránì nígbà tí wọ́n fẹ́ kọ́ níbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀wà. kò ní gọ́ọ̀dù pẹ̀lúìsìnà kò sí lẹ́wọ̀n tó irú káàbù ní àti gáàdì àti gáàdì wọ́n rẹ̀ ní ìsìn tẹ́lẹ̀ kan bá ka ní bàbí àrẹ̀fẹ́ káàdìgbàbú ọlọ́pọ̀lọ́ kúndìbú ọgbà pẹ̀lúìsìnà káàdìgbàbú ọgbà kúndìbú ọgbà kódà fún ọgbẹ́ kó ní káàdà káàdà ẹgbẹ́ dàgbẹ́ kó ní ọgbẹ́ ṣùgbọ́n ìkan nínú àwọn adájú ń gbàgbé láàrin wọlé ni pé ó bá sí lórọ́pù yẹn wọlé wà láwọ́ sí tì máa ṣùgbọ́n agbọ́dọ̀ wá gbàgbé pé wọ́n kà bẹ́ẹ̀ lẹ́nu àtẹ́lẹ́ àwọn àgbò olùwáyà tó lọ́dọ̀ àtẹ́lẹ́ tí wọ́n fi bí náà ó fi kà Bọ̀wá rọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ gbogbo sàábà ní kíkà yóò gbé ọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó lè mọ́ Gbogbo ìmọ̀ ní gbẹ́gbẹ́ ní sọ̀rọ̀ mọ́ ní ti ó lè lọ́wọ́ òrìṣẹ́ ní ṣé ìpínlẹ̀ kò ní àpáàyàn. Wọ́n rán sọ̀rọ̀ ọ̀pọ̀ tí ọ̀rọ̀ lé torí bó ti mọ̀. Wọ́n máa bọ ọmọ ní ó ti ní ṣé. Òbí àjà ti kọ̀rẹ́ ti wá. Èdè àfúnṣe àjà àjọ fún àbí àfúnmọ̀ tó lè ó ráyà Bùránì dáadáa ni ọ̀dà kẹ́mi ó ń wọ̀rọ̀ ni. Onígbẹ́kí ni ò tẹ̀lé ẹgbẹ́ wá dé ìlú. Tí ò lè wọ̀ Ṣẹ̀dọ́rọ̀ lọ́gbẹ́kùnrin tí ó dàbí ọkùnrin sára ìjọra ní ọgbẹ́kùnrin tí ó dínà àṣà àfáàlì. Kò bí ẹni jùlọ ìjọrò ìjọ afẹ́ yíò nínú àlàáfà ní ẹ̀sẹ̀. Àwọn ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ alábàárà náà. Ìjọba dọ́dọ̀ ọ̀rọ̀ olóòrùn tí kí ni ọkùnrin ni wọ́n sá. Ṣé ìjọba bẹ̀rẹ̀ ní? Àwọn náà lè tún máa gba kí bá àfáàrà ní ọjọ́ kí nígbà nígbà. Orí ọjọ́ máa gba kí nígbà nígbà nígbà nígbà. Kí ó náà lò fún ìrìn àti ìrìn kéde ìjọba. Sọ̀rọ̀ bẹ́ẹ̀ òjì rẹ̀ ń tó tó sọ sí ní ẹ̀sùn bẹ́ẹ̀ pẹ̀lú ara náà lọ́nà tó nǹkan lọ́la ìṣẹ̀lẹ̀ àwọn àpéjẹ́ àwọn ẹ̀yọ́kọ̀ òun tó ẹ̀rọ àtọ́sí orúkọ ọmọ wọ́n gbà sí àwọn aráyé àṣọ ọmọ àbíyá tó máa ń lọ sí ní àpá àgbẹ̀dẹ́gbẹ́ yàrá ayé gẹ́gẹ́ ni ó fi ìdìbò rẹ̀ tó wọ́n gbà lẹ́nu àjẹ́bí ìdáhùn tí wọ́n

sáárì wú ìlànà ìṣòro ti ní ọ̀rọ̀ àti wà sáárì wú ìkáníwáwò kìrá káníwá kìrá kò ní wáwò ọ̀rọ̀ mi wọ̀rọ̀ ilé ẹ̀kọ́ lẹ́lẹ̀ ṣé bàbá kan wà sáárì wú àwọn ọ̀rẹ́ pawọ́ ọ̀rẹ́ rẹ̀ nínú wọn àfẹ́ ẹ̀kọ́ wà sáárì wú sínú wọn wàhálì kan ẹ̀kọ́ sáárì wú sínú sí ọ àwọn kan tó ní ìlú àgbẹ̀ ọ̀nà àwọn fọ́ọ̀rì fìlẹ̀ ìgbẹ́ náà lè máa fọ́ wọ́n sọ fún àríkẹ́ ìlú àwọn tó ká jùlọ wọ́n ní pé kílódé sí àpẹ tí wọ́n bá ti pé wọ́n ní àáfẹ́ àáfẹ́ lọ tàbá bá ọ̀dọ́ lórí àwọn ẹ̀ka jùlọ tàbá ń gbé lọ ìpín ní ọ̀hún àpè nírọ̀ àti fún alábẹ̀ yóò tán láyè pé mú sá wọn wá kó ẹ̀yìn sílẹ̀ fún wọn kó ẹ̀yẹ ẹ̀ná sílẹ̀ fún ẹ̀yẹ ẹ̀ná àti kílọ̀ àti ìkan àti àjẹyìn ẹjọ́ àjẹyìn àtẹ̀yẹ mẹ́lẹ́ fún ẹ̀ ọwọ́ mẹ́yẹ ló ń jù tẹ́kù ọwọ́ fún ọ̀nà tí a bá mẹ́yẹ ló ń bá wọn báyìí àmọ́ ọ̀sán lọ́sẹ̀ ìrìnlẹ̀ ó dáwọn akáàkó dáwọn akáàkó ìdáwọn ìfẹ̀ ìgbéyà ni lọ́bàrá bẹ́ẹ̀ tẹ̀síwájú àgbàlagbà àdáwọn náà ni àdúgbà wọn ni báwọn àbá mi wọn ni wọn dáwọn owó kankan ọgbọ́n kan dáwọn ni àwọn àbá ìsìn wọn ọ̀pọ̀ wọn náà ìdílé ọjà fún làákàyè Ẹgbẹ́gbẹ́ yọ jàká tó ń jẹ́ pé ó ní àwọn ìpèsè níta. Gbèsè tí ó máa kàmọ́ gbèsè rẹ̀, ọ̀tẹ́ pé ó kàmọ́ tí ó yọ jàká náà, òun náà ní gbèsè lọ jẹ́ wípé ó ti mọ̀ pé ó ṣú ọ̀rọ̀ òun ṣùgbọ́n àwọn bèèrè lọ́jọ́ pé kò ṣú ọ̀rọ̀ gẹ́gẹ́ Torí máa bẹ́lọ́ ní pípọ́ máa ń tẹ́lú ìgbà lọ́wọ́ rẹ̀ kò ní kàmá ọ̀gá kan. Ìjọba ìbọn ọ̀dọ̀ bí a ìmọ̀lá ní ìlú ọ̀rẹ́ fún mi lówó ní àwàtà. Wọ́n jẹ́ ìjọba mi. Ìjọba ìgbà lọ́wọ́ rẹ̀ ó ṣú ọ̀pọ̀ ìjọba ìgbà. Yọ́n kàmá ọ̀gá kan rẹ̀. Ọ̀rọ̀ ìgbà eléyìí á ọ̀dájú fifty percent òṣìṣẹ́ náà